محمد وعلى آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا يكون رمضان السواد عليك أيها المسلم من جلال قربة هذا الشهر الكريم ومن معرفة قدره وقدره méjì rẹ̀ fún wọn bá ní ṣe wọ́n lẹ́nu ìkẹ́wọ̀n wọ́n gba àwọn ọ̀rọ̀ àti àwọn ẹni ọlọ́run tí wọ́n ti lọ. Àgbà pé ó ṣòro ọmọ náà. Ànábì wa Muhammad sọ́sẹ́lá. Ó ní láótá dámù Muhammad sí máa Ramadá. Làtàmánà tí àǹtàkùnà sánà tukùnù ha Ramadá. Ó ní bàbá jẹ́ ìfẹ́ àmà ọlá àti iyì àtàbátà ti ń bẹ̀rẹ̀ fún òṣùwọ́ màtàlá sáti dùhà ilé kéúta ti lè ṣe àdúrà wà bẹ̀. ọba ẹgbẹ́ pélé wọ̀n lábẹ́ ilé kéú yẹn lábẹ́ bọ́ sí. Ramadan jẹ́ oṣù àdúrà àwa náà fi gbọ́ ọ̀pọ̀lọpọ̀ láwùjọ èyí tí asàdà ọmọ máa ní ìgbà wà mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ẹ̀ yẹ ẹ̀dà àgàdé ẹ̀sọ́ ní ire onígbòmí ló tún ṣe gbà kọ́ṣẹ́ àwọn òbí ẹ̀